الحمد لله أمر الأغنياء بالعطاء من مما للفقراء يقول سبحانه وآتوهم مما لله الذي آتاكم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ìdí àdúgbò àwọn akọ̀rọ̀ láti máa sàánú àwọn oníkó káàkiri àwọn ọjà láyé. ọlọ́run tó tún káàkiri wọn dàrá ó ń kéde ẹ̀yẹ lójú ọlọ́run ọba ọlọ́run wa ta tó ń bí máa lè la ẹlẹ́bi àdáàbò. ẹ fún àwọn aláìsí nínú dúkìá ọlọ́run èyí tó ti kó fún yín. eléyìí wá tó tó nù ọ́ ayé àtẹ̀tà lé ní ọ̀nà. ọlọ́run tó tó ayé àbí. Ibi wa ń fi kú mọ́tò dákọ̀lá kí n ẹ̀dá nínú tó ṣe kí wọ́n fi ṣe àròlé nínú ẹ̀ ẹ̀jẹ̀ ní ọba darí ẹ̀. èyí wọn tó ń kalí ayé ẹlẹ́gbẹ̀jì. ẹ̀gbà wọn gawa fẹ́ tí wọ́n fẹ́ gbàgbà rẹ̀. lọ́sọ̀dọ̀ àyè ìlú àti ìgbàlẹ̀ ọ̀bì ọlọ́run tẹ̀lé àyè. kájọ ní wọ́n ti sọ ọ̀rẹ́ lálàáfíà pẹ̀lú àwọn ẹ̀rí náà pa àdàdà àhàdì ìlú ìdúgba. wọ́n náà ní ìnáwó ìbáàlì rọ́jò mọ́rù tẹ̀lé àti ọlọ́run bá tó ìdíje ọlọ́run sọ̀rọ̀ wọ́n ẹ̀ka láń sọ báyìí pé dáadáa jọ ọlọ́run ọ̀rà ó fún ó ti lọ́nà ẹ̀ fún àwọn dáadáa nínú dúkìá àwọn amọ̀rọ̀. Ìwọ́n tó ti lọ́nà ẹ̀ yìí òun ló di wọn tó máa tó àwọn tálákà tí wọn bá wọn pọ̀ fún wọn hàtà ìlú ọ̀wọ̀yà òòlù tóbi ti pé ebi ń pa àwọn tálákà fún wọn tóbi ti pé àwọn tálákà ọ̀rá sọ̀rọ̀ wọlé tìkadù tí wàhálà ìlú gbogbo mímọ́ ìgbésí ayé àwọn tálákà hàtà bàbá ọmọ ọlọ́run ní dáa bá ń kẹ́lí dáa ọlọ́run tẹ́sí máa ń tẹ́lọ ọmọ oníṣòro tó ṣe gbogbo wà á sẹ́lọ ọmọ àìlẹ́ẹ̀kà lóòtọ́rọ̀ ọlọ́run tẹ́sí máa jẹ wọ́n níyà níyà tó ti rí pé afẹ́ máa mọ̀ rẹ̀. hadith yìí ìtumọ̀ rẹ̀ gbádùn pẹ̀lú àwọn ẹ̀rí jẹ́mi tó ìjẹ́rìí nípa tí ọlọ́run ọba dẹ́ta ti ti zàgá ó ti ṣe ní dandan fáwọn asọ̀rọ̀ ìlú àná ti ń gbàjọ ọlọ́run bá bá dẹ́dà tọrọ àti kàtà níbi sọlọ lọ́wọ́ àlùfẹ́lá nípa ẹsẹ̀ tọ́lọ̀ ọba dẹ́dà náà ọwọ́ àná máa ń gbùdù jábà lọ sí yamọ̀n nínú kẹsàn-án ní kò fi àwọn ará yamọ̀n sí lẹ́yìn kẹsàn-án bá ti nípa ẹsẹ̀ sí alá tí tẹ̀lé fún àtẹ́mi wọ́n lẹ́ fi kírun àlejò sọlọ wá sọlá ní ohun tó ti kọsọ fún ọ òun náà ti gbé mojú kú ní wọn ìpè dandan bí ọlọ́run bá sọ fáàn ó ti ní ọ̀rẹ́ ẹ̀yẹ̀lé wọn lórí sọ́dà kọ́ta bí amúhàlì sàárà kan tó máa sọ títọ́ fún wọn nígbà gbọ́dọ̀ lódò nínú dúkìá wọn sàárà yìí á sà lọ́dọ̀ àwọn akọ̀rọ̀ wọn ọ̀tọ̀ lọ́sùn àìlà púpọ̀ ìyẹn àtẹ̀síra padà fáwọn sálágà wọn. àìdáàdọ́là òtítọ́ ọlọ́run sọlọ́lá sọlá tó bá bá wọn ní ìgbésẹ̀ ẹ̀kúndùn náà wọ́n yá kótó nínú ọgbọ́dọ̀ kóòtù pẹ̀lú kí ẹ̀sọ́ bá yẹ kó fún kò ní fún ẹlòmíì ní ọ̀nà àná wọn láàyè sílímọ̀ òtúmọ̀tò ìdúlẹ̀ láì ní sátìlẹ́yìn tí mùsùlùmí tó tẹ̀sí lágbára àbíkún jẹ ọlágbára àbíkún wọ̀ ọkọ̀dé làbílámà ti tìwílẹ̀ fún ọ̀sán àtìlẹyìn rẹ̀. àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àkàtúndà nínú ẹ̀kọ́ tó fún àwọn ayé òun ní kí ẹni yóò sí èlé níbi nǹkan tí ní ẹni èlé ṣe ń bá ìṣẹ̀lẹ̀ nígbà tá a fẹ́ ṣèrìn àjò ọ̀fẹ́ni tí أبا أبو سعيد الخدير رضي الله تعالى عنه قد يكتب حديثه و وضع رسول الله عن صلى الله عليه وسلم قل وجدي وبه لا حق لأحد منا في فضله àbíkù tí ẹ̀sọ́ kankan bẹ́ẹ̀ ní kẹ́ni nínú wa níbi ìwọ̀n tó bá dé sínú nǹkan tó àti ọjọ́ bá lé mú kẹta àti mú kẹta àti àtà lẹ́kọ̀ọ́ ẹni lè jí wa lọ́lẹ́kọ̀ọ́ tó ń lẹ́nu tó gbà tó lòlò. wọ́n dá dọ́là ẹ̀yẹ kúkẹ́ ọlọ́run wa ṣíṣe báyìí pẹ̀lú kọjá tó fẹ́ lé ní fa asún nínú èdè tí ń bẹ lọ́wọ́ wa ẹni tí ò ní wọ̀ asún wọ̀ nínú èdè tí ń bẹ lọ́wọ́ wa yọ̀ọ́ máa jẹ́ sí wa tó sọ fẹ́ wọn náà wọn máa ọba adẹ́dàdẹ́ sọ nípa fún ibrahim ààrẹ rẹ̀ kìí pé láti ìṣẹ́jọ́ ńlá àti ìṣàkẹ́kù. tẹ́ ẹ bá ti sọ pé màá dẹ̀ sí àdé fífún yín. ìlú àdọ́là ẹ̀yẹ rúbí ọlọ́run ọba kí ìyẹn tẹ́wọ́ pẹ̀lú gbàgbọ́ wọ́n ti jọ ń rìn ní. kìí fi pé ọmọ àgbà pé mo ti nígbàgbọ́ ọwọ́ ayà dúkìá dẹ́wà lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nígbà tí ń ròyìn àwọn ẹni tó ń bẹ̀rù rẹ̀ fún wa ó ròyìn wọn pé alladhina yu'minuna bil ghaib àwọn tó nígbà tó ti wọn tó pamọ́ wọn lè kí mọ́ ọ̀nà wọn lè ti fi hàn wọn mi fún máa rọ lakunẹ́rún yóò fi bóòlù àti pé ń lọ́wọ́ náà ti fẹ́ wọn wọn a tún máa nẹ́lẹ̀ ẹ̀yà lọ́la ẹ̀yà kúkẹ́ ọlọ́run máa tún léwájú tí ó kòrò káàrin ojú ọ̀nà rere ojú ọ̀nà ìtọ́lá ń fẹ́fẹ́ ọlọ́run tó fa aṣọ tó mẹ́lẹ̀ ọlọ́run nípa ọ̀nà bíi dáàtì máa lẹ àkàlà kí ni ṣe ní èèyàn tó nígbà tó dodo lè rin ojú ọ̀nà ìtọ́lá wà fẹ́fún rin ojú ọ̀nà rere ọlọ́run wá sọ fún ẹbí tó lọ́wọ́ aṣọ láti lọ́wọ́ láti tó mẹ́lẹ̀ قال النبي صلى الله عليه وسلم جد على الخطة يقول لك فقط ربك انت يا ولد انت يا ولد او اتعام في يوم غيب الغرب هل في هذا فون يا جد نجد من باي قال يا ابي جو يزي من ذا مكربه أمرك إن تجي على السماء أو مسكينا ذا مكربة أما لا يجوز èyí tó fi bí àyẹ̀lẹ́ ti sọ jẹ́ ní lẹ́ẹ̀lẹ́ ọlọ́run ọba sọ̀hánà wọ́n ti dẹ́yẹ̀ bá ti wá sí bẹ́ẹ̀ wọ́n kọ́ wọn wá nu ẹlẹ́dín náà àmọ́nù àwọn tó ti gbà tọ́jú òyìnbó ọ̀dà wa kọ́ ti sọ pé tó ti fi wọ́n tà sọ́ọ́lẹ̀ wọn tó jẹ́ sùúrù fún ara wọn ọ̀dà wa kọ́ bí mọ̀ àná wọ́n tún tà sọ́ọ́lẹ̀ ọlọ́run ti tẹ̀lé àwọn ènìyàn ká náwó lẹ́yìn láti nígbàgbọ́ ni máa ipa ọba ara ó mú wá kó ń bẹ ẹni tí ń takọ sọ àwọn ayélujára yóò ń pè ẹni òun náà lẹni tó ṣe wípé èyí ń sàtìlẹyìn ọmọ èyí sàánú ọmọ òrùka wọn là ẹ kọkọ ara lọ à ń fi kéke èyí sì jẹ gbìyànjú láti fún aláìsí jẹ ẹrí obìnrin tí ó jẹ kẹ lára àròyìn ẹni tó ṣe pé kò nígbà tó nígbà pé ga lọ àrùn ẹyẹ tí a ti ọba ládàá rẹ الله سبحانه وتعالى رأيه من ذا الذي يقرض الله قرضا حسنا kàlẹ́síọ́ yọ ọlọ́run lówó lọ́nà ìtọ́já ìyẹn níbi tí ọ̀sẹ̀ owó ni ó sàánú àwọn tó ní kò káàkà sí dúkìá nígbà tó sẹ́kù lọ́wọ́ ọ̀sẹ̀ wọ́n lọ àìfàgbó wa ní àràfà kẹsì lọ tọ́mọ wa ní ìpele rẹ̀ fún أم سلمة رضي الله تعالى عنها قلت سلام وبارا ولما من جنة ojú rẹ̀ yí padà mo wá sọ pé lòdìdẹ ọlọ́run kí ló ṣẹlẹ̀ lójú bẹ́ẹ̀ nítorí dínàrù méje èyí tó ti kó ti dọ́dọ̀ wa láti àná àwa ìfẹ́ wa tún bá mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ó tún wà lábẹ́ ẹ̀sẹ̀ òun ta àdó àdébí sọlọ́wọ́ àlùfọ́lá ó múrò yàn ọ̀gá náà àwọn ìyàwó rẹ̀ wá ẹbí níta bá ń sọ̀rọ̀ padà wọn ó lè rúkọ ọkùnrin kan lọ́kàn bẹ́ẹ̀ tẹ̀lé àwọn obìnrin míì wọ́n ní owó tó ní agbára ju àwọn ọkùnrin lọ àdébí sọlọ́wọ́ àlùfọ́lá ó ní ẹbí ń sọ fún gbogbo ẹ̀yìn ìyàwó mi àtìrà òkúta ní hàtọ̀ bí àtìwálé òkúta yẹn ẹni tí ọkọ̀ọ̀kọ̀ wá bá mi tí wọ́n bá ti kú tán tó ikú ní oṣù tẹ̀lé mi wọ́n lè ti bá ń sọ̀rọ̀ ìlú láàrin ìfáàtọ̀ wà ọdún tí àwọn ìyàwó òṣìṣẹ́ ọlọ́run bá gbọ́rọ̀ yìí ọ̀dẹ̀ ọlọ́run dára àlùkò tẹ̀jẹ̀ níyà kálukú abẹ́rẹ́ sí ní sọ̀rẹ́ wọ́n ń ta àánú alẹ́ wọ́n ń pàmò yẹn jẹ wọ́n ń ta àwọn dáadáa yìí nígbà tó ń tẹ̀sẹ̀ yẹn ó ti padà ní gbégbá lẹ́kùn lọ́ padà jáde láyé lẹ́yìn ikú òṣìṣẹ́ ọlọ́run sallallahu mi ì rí obìnrin méjì kan ní tọrẹ lọ àyíṣà àti màmá ọ̀hún ti ṣe àtìmá. wọ́n ti tẹ̀lé àyíṣà tiẹ̀ tí dúkìá bá pọ̀ rẹpẹtẹ yóò ti pọ̀ lọ́wọ́ rẹ̀ ọba tí wàá pọ̀ yóò tẹ̀ wá mi káàkiri. wọ́n lè wá rí àtìmọ́ni òun èyí tẹ ẹsẹ̀ kẹ̀kẹ́ fún dọ́là gbogbo ẹ̀ padà ló ti lọ́rọ̀ ibi tí obìnrin ní ìyá ọmọdé ó dàbẹ́ ló ti kọ̀ wá nípa àwọn ẹni tó béèrè owó bí ìtẹ̀lé láì lọ́wọ́ ọkọ rẹ̀ yóò sọ àbá kò ní. òye mu jáde. àyíṣà wọn di ọlọ́run tẹ̀lé àyíṣà wọn bẹ́ẹ̀ kú kúrò wá sí àwọn ìyàwó òjijì ọlọ́run tó lọ́wọ́ àṣọlá ó lè fi èrè obìnrin kan tó lóore títà ara rẹ̀ pọ̀ tí máa ń ta mọ̀lẹ́bí pọ̀ kọjá nǹkan yọ ẹ̀mí rẹ̀ nípa gbogbo ọba ní ń àwọn a ẹni ìdájọ́ ilé ti jẹ́ káwa náà gbọ́ sí wọn ká máa tọrọ síbẹ̀ tọ́lá wọn ti tọrọ bẹ̀ bí kásún yẹn yẹ kápẹ́lí bí ọ̀la sọ̀rọ̀ kápẹ́tà tó jẹ́ kó fún ọ̀yà kásún ẹni lọ́wọ́ àdúgbò fún lẹ̀ kátọ́jú ọmọ òrùka tí ó kó bákan náà àwọn ẹni tí ọ̀gbádùn ẹ̀rí ọ̀fẹ́ bá sí ọ̀fẹ́ kan láyé láwọn èèyàn tí ọ̀gbádùn tó ti wọ́n kódà ọ̀sẹ̀ kẹfẹ́ má lọ dáa ní láwọn ẹni tí bí pamọ́ ẹni wọ́n lù ọba ti wa nítorí pé bí mọ́ọ̀lì òfin ní lẹ́lẹ́bí wa lẹ́nu ọba kan wọ́n lè rí gbogbo gbanẹ́sà làwọn èèyàn máa ń kọ́kọ́ rí àwọn bàbá rẹ̀ wọ́n kọ́. òṣìṣọ́wọ́ ni wọ́n fi sí wọ́n fi gba ìlọ́jú. owó là ti fi gbà tọ́jú. bàbá ti là òjò ká bára wà yìí. ẹ̀rí gbogbo eléyìí pátá nínú ọ̀nà táwọn sọ́nà kan fi dìde lórí ẹ̀ látàtijọ́ wà ní. àtọ́jú aláìsàn aṣẹ́gbèsè fẹ́ni tó ẹni tí onílé káwálé ẹni tó jáde kí orí ti ní òkè káwá ti ní ọmọ sí. àmàlí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́kọ́ ìwé kò sí ohun tí ń da lọ́wọ́ kọ́ ju pé kò lówó ti ètè ìyàwó lọ káwọ́ ní ẹ̀kọ́ láti ràn wọ́n lọ́wọ́. àwọn sálàkù ti ti gbogbo àwọn eléyìí àwọn ẹni ìsáájú rere kọ́nà kọjá táwọn ẹni lè pa máa ń pa dáadáa. bákan náà àwọn a máa sí wọn kó dẹ̀ lómi lè ní gàpárà lọ́wọ́ ìtẹ̀rẹ̀ tó jẹ́ lẹ́lẹ́ lọ́rùn rẹ̀ wọ́n sì rẹ̀ lọ kọ́dọ̀ ẹni tí ọ̀lágbára ti ti wà ní lọ. ẹ má gbàgbé ìgbéyàwó sáfẹ́ni tó lọ́wọ́ àtọ́lá ń bẹ̀rẹ̀ sí àtọ́fẹ́sọ̀ níyà sí kẹ̀kẹ́ lẹ̀ gbogbo àwọn ábà tí wọ́n jẹ́ nílé ni wọ́n dà kẹjọ tí wọ́n fi ṣe wẹ́jẹ́wẹ́ nípa yẹn. náà kéèyàn ní owó bóyá ti fi pa àti owó àwọn máa rẹ̀ yẹn lọ́wọ́ lórí wọn kọ́ dà ní mọ́mọ́ kọ́lọ́mọ́bì ọ̀rọ̀ mi lọ́kọ̀ lọ́wọ́ ọ̀gá ara ìgbà tó ṣe fi ọ̀rọ̀ pé ẹni tó fẹ́ sanwó ẹ̀mí lágbára rẹ̀ ọ̀ka lápẹ̀rẹ̀ ń kọ́wọ́ bíi ten million lápẹ̀rẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ rí wọ́n ní àbá àwọn àgbà yìí pé ìnáwó mo wà dáàbò má lọ àánú àti ìdíwọ̀ ẹ̀ oríṣi ọ̀nà ní bùkátà níbi ìtọ́lọ́ ọba tí wọ́n ti dínkù káàdà káti dáàmú wọn. bákan náà ẹni gọ́ọ̀mẹ̀ntì fẹ́ olówó tí ó ní ẹ̀sájú kárẹ̀ lọ́wọ́ àwọn kẹ́kìdì omi wọn lómi láàyè tí wọ́n ti sí. ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ wa ẹni ní pátá mọ́lẹ́bí ni wọ́n jẹ́ tálákà káwá ni ó ní kí n tọ́jú iléeṣẹ́ mi ọ̀sán ní kókó kan ó ti kéde nípa ẹgbẹ́ jíjẹ mímu wọn àdínkù ti di túmọ̀tì àdínkù gbà tó lọ́n bá fún mi nígbà láàyè ó dà fún nígbà tí mi ti máa lọ hajj àdọ́gbọ̀ lẹ́ẹ̀mẹwàá lọ pẹ̀lú wọn bá ti sáájú lọ sí ìtúsí lọ́sùn mi nínú ọ̀rọ̀ mi wọ́n gba ìṣẹ́ ní omi tó rọ̀ one hundred thousand dirham owó lánìí o ṣéke tí wọn bá dá bọ̀rọ̀ lọ́kọ̀ yẹ mílíọ̀nù tí wọn máa gbé kí wọn bá sọ ọ́ di owó ọ̀dọ̀ wá sí liban mọ́ àlùfẹ́ mọ́ àyíṣà ọ̀dọ̀ ọ̀dọ̀ àyíṣà àyíṣà gẹ́gẹ́ bá ti kọ̀kọ́ lọ́rẹ́ obìnrin tí ọ̀la ń mi ẹ̀rí ọwọ́ fún gbogbo ẹ̀ fáwọn ẹni tí wọ́n ní kù dáadáa kí ti gbá àwọn ẹjọ́ yẹn alábìnrin yẹn ni sọ fún bí a kó tiẹ̀ mú dírámù ẹ̀yọ̀kẹ́ mo fi rẹ́rẹ́ jẹ́ kí wọn náà lè sínú fún ìyá àwọn ọ̀rẹ́ mi létí tọ́ba yìí fún ọ̀rẹ́ mi létí bá fún dírẹ́ àmọ̀ kẹ́nu one hundred thousand díẹ̀ àmì ẹ̀ ní ìbàdàn ti sínú èyí náà wò níbo wá làwọn táwọn alùpùpù náà wàá àlùjẹ́ náà yìí náà sára àwọn lọ náà ẹ̀jẹ̀ òun dáhùn ẹni yìí nínú ńlá fún ẹni tó ní ìdí oúnjẹ lóúnjẹ àbí ìbùnà àbí ìsọ̀rí ó ní kí táwọn yẹn kẹjọ ńlá àwọn ẹni mi lórí sọ́ọ̀n tẹ́gí mi fún ọ lóúnjẹ mo nífẹ̀ẹ́ sí ju kí n lọ sọ́jà kí wọ́n á lọ ra irú kẹ̀kẹ́ sọ́dọ̀ ọ̀la àti lọ. nígbà tá a tọ́jú ara ẹ̀ ẹ̀yìn òtítọ́ ọlọ́sọ̀rọ̀ lọ́la sọ́lá ó ti fún mi máa lọ fi ọmọ ya rẹ̀ mọ̀ mí wò oníṣẹ́ kò ní kú wọ́n sì máa fún wọ́n máa pèsè sọ àlùjẹ́jẹ́ lọ hàtà yàrá ẹni tí fi padà lọ́dọ̀ ọmọ ya kí sábẹ̀wò lásìkò yóò tún kálẹ̀ kẹ́kọ̀ọ́ pé fún àwọn gómìnà lọ́jọ́ mọ̀ níbi aláwùjọ wa náà sáyé lọ́jọ́ tí fẹ́ẹ́ lómi yọ ọ́ rẹ̀ fún mùsùlùmí mọ̀ ìwọ́n ti gbà lọ́rẹ̀ ọ̀rẹ́ ti kẹ́kẹ́ náà yìí ló tóbi àwọn ọ̀dọ́ òun náà ní orí tó jáde ń gbàgbọ́ padà gbádùn kan ọ̀dọ́ wọn lọ́ padà gbà lọ. ìbára dàgbà nípa báwọn tó dé ibi omi káwọ́ omi fún wọn àti sọ̀rọ̀ lọ́ọ̀bà lọ́sọ̀lá wọn ni ẹ bá fún mi ní lómi nígbà tó ń bẹ́ẹ̀ ọlọ́run ti máa fún un náà nínú ọtí ti pa tó nínú ọtí ètò tí wọ́n ti gbé pa ìyẹn ọtí ti pa yìí kámákàkì wọ́n ní ti gàgà tí wọ́n tún máa kọ́ mi jẹ́ ó sì ga sílé ká sáré máa dín náà nígbà tí máa ń pọ̀ fáwọn ọmọdé tó lè yé wọn délẹ̀. Òjijì ọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àdìsá ní ọ̀rá kẹ̀ǹgà yìí wọ́n pè ní píkìrì rúkùmá. Òsùmọ́dù bá gbowó ńlá kalẹ̀. Owó ńlá ńlá tó tó ti gbà ó gbé kalẹ̀ ní ọ̀yà òwúrọ̀ra. Ìyẹ̀wù ni ẹ̀wá ni wọ́n lè yọ ọjà gbogbo ẹ̀. ní ọba àbáwá ọ̀gbọ́n wọn wá sáwọ́ yòókù anabi sọlọ lásán lọ́rọ̀ lásán yìí pé tàbí ọ̀rọ̀ àkàǹgá yìí kóńtò wà bìjẹnà ọgbọn òsìrà ọjà ní àbìjẹnà ẹẹni nínú àwọn dáadáa bíi dáadáa bẹni bí ọ̀rẹ́ wọ anabi sọlọ lásán lọ́rọ̀ ọba dáadáa fún mọmì ni lórí òkú sọwà Ọlọ́run sì máa wọ àbìjẹnà pẹ̀lú ọmọ ẹ ọdún tó yẹ ká lọ sí ìwádìí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 التي آتاكم الله ولا تسألوا عليه أيها الأربعة لما أولاد التمليكين وسلك الله ونتمنى الواجب اللهم سبحانه سورة البقرة آية 195 اللهم وأحسنوا السرير إن الله يحب المحسنين اللهم كان عبد الكبير اللهم سبحانه وتعالى آية 66 اللهم إن رحمة الله قريب من المحسنين dáadáa ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run àwọn amúnmá àwọn ẹni rẹ̀ ọlọ́run sọ nínú náírà mi lọ́sọ̀ yóò fi ṣẹ́kì lọ́nà ọlọ́run inú sí ìlú rẹ̀ ọ̀sán ní ẹ̀rọ nàìjíríà ẹni tó bá wù wá ìkẹ́ wa àkótọ́ wọ́n lọ sí ẹ̀wọ̀n àjọ ọlọ́run أخبر عبد الله بن عمر رضي الله تعالى عنهما في حديث ذاك أبو عليهما وأن النبي صلى الله عليه وسلم قال مسلمين ويا مسلمين وقد أصابتكم كنتم تقول لا إنسان ẹni yóò tọrọ wà ní oṣù káàdà ọmọ ya rẹ káàdà ọmọ fi máa ọlọ́run lọ́kùn mẹ́rin ẹ̀sán ó ní ṣe pẹ̀lú sẹ́sìn yẹn láti. ẹni ọba tó bá ti jẹ́ kó fún ọmọ ayá rẹ̀ ọlọ́run pé bá ti jẹ́ kó fún ọmọ ẹjọ́ mi náà lọ́sẹ̀ yá. ẹni ọba tí ọrùn fún ọmọ ayá rẹ̀ ọlọ́run bá ti rọrùn fún òun náà láti bí bàyà ti jẹ́ òṣèjà lọ́sẹ̀ yá. bákan náà ẹni tó bá ti rọrùn fẹ́ni tó ti sòrò láyé yìí. ẹnìkan wá yá wọn ti sòrò ó ti máa ẹni ọba kọ mùsùlùmí láti rí láyé níbàdí ọlọ́run máa lọ òun náà láti rí èdè ní àwọn ìgbà àtọ́rọ̀ ọwọ́ àwọn àlẹ́ ní ẹgbẹ́ wọ́ọ̀dù bí àwọn ẹ̀lẹ́hàbù máa ń ká ẹ̀lẹ́hàbù bí àwọn ẹ̀lẹ́hàbù ọlọ́run ọba máa ń ṣe àtìlẹ́yìn ẹrú nígbà tẹ̀rú tẹ̀ bá ń ṣe àtìlẹ́yìn fún ọmọ ẹ̀yà rẹ̀ ìlú àdàlà ẹ̀yẹ rúdì ọ̀rọ̀ olùwàmù àdìsí àbẹ̀bù máma nígbà ìmá ń pèlélé ní àmà pè dáadáa fáwọn ẹni tó ní bùkátà sí i má ń sọ ẹ̀ níbi ọ̀tọ́rẹ́ àtúntò ìlàmọ́lẹ̀ aburú sùdáàtà bí ọkà palẹ̀ ẹ̀ mọ́lòdì ibi tí ò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n ń sàmù níyàn ọ̀pọ̀lọpọ̀ àbí kódà kódà ní ilé wa wájú ọlọ́run ọba àlejò lọ́sẹ̀ mi là ń tẹ́tẹ́ bá tẹ̀lé sọ̀rọ̀ náà sálá tó tún fi mú wọn lọ máa rọ sàrà tí ẹ bá ti kú kẹlẹ ní máa ń pa náà ìdíná ọlọ́run ọba kí ẹ ti dá mọ̀lẹ́bí bọ́ọ̀dì tẹ̀sí ìsókè lọ́wọ́ ní máa ń dé fẹ́ mi òkú lọ́jọ́ pé lọ́wọ́ lọ́wọ́ kọ́ kẹ́kẹ́ mi ló ń wọ́n sáà máa dá mọ̀lẹ́bí bọ̀ àbáwọn tó lẹ́sùn ọmọ nínú àdéhùn ìdí àdìmọ́kùn sọ̀rọ̀ àwọn àti pé sẹ́wọ̀n lọ́lọ́run ní fẹ̀sí. Àlejò sọ̀rọ̀ láì sọ̀lá, ó ní sẹ́yìn ní ìyàwó lọ́wọ́ ní fẹ̀sí ju àǹfààní ọ̀gbọ̀n lè nà. Ẹni tí bá ń lúlò pa àwọn ìlànà. Ẹ wá ní sẹ́yìn ọlọ́run bá ní fẹ̀sí. Òun ni ìdùnnú tó mú wọ ara ọmọ ọ̀yá rẹ̀ mùsùlùmí. Tó dé kí dùnú ọkọ sára mùsùlùmí. Pẹ̀lú sẹ́tù ó ṣe yan ọlọ́run ní fẹ̀ẹ́ sẹ́yìn. Abẹ́rẹ́ ti ẹ̀kọ́ mo gbé láti jẹ́ fún òkú àmọ́ bí yá ògá náà ọba fẹ́ gbèsè ẹ̀ àyẹ̀bẹ̀kọ àwọn òṣìṣẹ́ ló máa ń kojú wa àbọ̀bá ilé ti dàbí bí pa ó sì dọ́dọ̀ rẹ̀ ó sì mú oúnjẹ tó tó tọ́jà fún un. àdébìtọ́lọ́ bá sọ́lámù àríwí ó ní kí n rìn pẹ̀lú ọmọ ẹ̀yà mi lẹ́bi tí bá ti bùkátà rẹ̀ mo nífẹ̀ẹ́ sí ju bí n sọ ìṣèkáàpù ní mọ́sálásí mọ́sálásí rẹ̀ ti má gbàgbé o ẹni ẹ bá tó mọ́tàlá àtẹ̀lẹ́ ìṣòro àlùfẹ́lá ìwé ayọ̀kẹ́lẹ́ yẹ kí tam one thousand lọ́pọ̀ ẹgbẹ̀rún. ó ní kí n wá sí bùkátà ọmọ ẹ̀yà mi. mo nífẹ̀ẹ́ sí ju kí n tẹ̀lé sí káàtó nínú mọ́tàlá sí lọ fún ọdún sí oṣù náà. àti ìṣòro lọ́wọ́ àlùfẹ́lá ó ní ẹni yóò lọ́ba tẹ̀ nínú rẹ̀ tó yóò bínú mọ́ ọlọ́run máa kó láti rí òwò àti rí onílù. ẹni tó bá gbé mi lómi fún èso tó bá ti fẹ́ lu ìbí ni ó lé nílò kì í ṣe tọ́lẹ́ o. ọlọ́run ti máa mú fún ẹ̀mí ẹni yẹn àti èlé dáadáa níjọ́ tó dà ọ̀sẹ̀ yá lọ. ẹni tó bá tó bá tọ́ ọdún bá ọmọ ọ̀yá rẹ̀ ní bùkátà ọ̀tẹ̀lẹ̀ ọmọ ọ̀yá rẹ̀ lọ́rùn bùkátà kan ní bùkátà rẹ̀ ti di ya. ọlọ́run ti máa fún òun náà ní ìtòsí ìyàwó mọ̀tẹ́ níjọ́ tó dà lóyà mọ ọjọ́ tó jáde pé kiri sí àwọn èèyàn yóò máa fi fi fi sọ iná ọlọrin òjijì ọlọ́run lọlọlọ àdúrà oníṣẹ ẹgbẹ lọlá òun kó tó wọ sọ nígbà tí ọ̀rẹ́ yọ nígbà tí ti ń pa àbí bẹ́ẹ̀ kọ́ ọba ń rẹ̀ àdàlọ́ ọjọ́pọ̀lọ́ ọjọ́ wa níbi títí àbùkátà ọmọ ọ̀yá wa lọ́jọ́ mọ̀gbòrò ọlọ́lá tó kéèyàn kàkí káfíńtà àdúgbò lọ. nítorí pé dáadáa kúrò sí yan dáadáa yan tí wọ́n tọ́ náà. ṣùgbọ́n bá ti kéjọ ọ̀sìn ló fi wọ́n ní kẹ́ lọ́dá. ìjọsìn náà sọ òun ìjọsìn tí kì í ṣe mẹ́rin. àbọ̀dé kò sí àbùkátà ọmọ ọ̀yá rẹ̀ mọ̀gbòrò ó ti mú òrùn tí wọ́n wọn àbọ̀tún wákàtí márùn kó mọ̀ àbọ̀tún àrùn ramadan kó mọ̀ àbọ̀tún hajj ọ̀rẹ́ yẹn kó mọ̀. ṣùgbọ́n àwọn ẹ̀rẹ́ sí làwọn ẹgbẹ́ wọn ni wàá dáta aláàdá ẹ̀ tó fi kó lè ẹ́ fi fi ṣe ìjọsìn yẹn kọ́ wá lówó yẹn láti fi fi àmùkáàtà ọmọ ìyàwó lọ́yà àwọn èèyàn pọ̀ ní sòrò ń bẹ̀rẹ̀ àdá kó lábẹ́ fún ọ lọ. ẹwà lọ́wọ́ kan ló ń tẹ̀lé ọ bụ wọ́n náà lọ sọ́ọ́ síkú yóò béèrè pé tòṣì lọ́wọ́ àlọ́run wọn yóò fẹ́ gbogbo àìsí iye èèyàn tó ti ní pé tá a bá ṣàbójútó yẹn ọlọ́run tún lè kádàrá tó lọ́ wọn padà gbádùn lọ́kìnà tó já wọn àwọn yẹn ti ní máa rìn kí wọ́n lẹ̀. wọ́n lè dùn nìkan sọ̀rọ̀ pé ta láti bẹ́ẹ̀ bí èèyàn ní mẹ́wàá kan ìwọ̀n kó kíní báyọ̀ kó kíní báyọ̀ máa tẹ̀sí máa ń ọba tẹ bá mi o o o òun ló o o o o ti tẹ owó wa ní. o lóye bí o bá wa o nìkan nínú ẹ o bá o o sí mo ti wọ́n sọ ní mo owó ni wọ́n ti lọ àdàbò nígbà wọn bá ti ka owó owó ní ju kiri ta òbí lọ wọ́n ti lè ló ń tọ̀ ní ti tó ọ̀rẹ́ ta òbí ẹ dáhùn ẹ̀ lé ká payọ̀ ọ̀nà gbogbo àwa tá a ní ọlọ́run ní sọ ẹ̀dá láì ní mọ́ àwa tá ní ọlọ́run bó fẹ́ lè mú wa. ọlọ́run لسان الناس في nẹ́ẹ̀sì اللهم اغفر عنا ti وأغننا من الفقر اللهم إنا نعوذ بك من غلبة الدين وإنا نعوذ بك من الفقر والقلة والذلة اللهم إنا نعوذ بك من شر فتنة الغنى ومن شر فتنة الفقر فأقيموا الصلاة